الحمد لله الحمد لله الذي أعطى كل شيء خلقه ثم هدى وهو جل سبحانه أرسل الرسل والأنبياء لتزكية النفوس وتسعير وتسديرها من سائر الأمراض ما ظهر منها وما بطن ثم الصلاة والسلام على خير خلقه المصطفى المختار سيد ولد آدم محمد بن عبد الله عليه صلوات الله وسلامه وأصلي وأسلم كذلك على صحابته وعلى آل بيته اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه الذين تبعوه في ساعة العسرة ومن علينا معهم بالرحمة والمغفرة إلى يوم الدين عباد الله إن من الأمراض التي أتى الرسل والأنبياء لتطهير قلوبنا منها مرض الغضب وما أدراكم ما الغضب الغضب كم أشعل من قتيل المشكلات اجتماعية كانت أو سياسية بل وكم قد أشعل الغضب من قتيل الخلافات الأسرية والزوجية كم أراق الغضب من دماء وكم رمل من نساء وحطم من بيوت المجد العلياء ناهيكم عباد الله أما يسببه الغضب لصاحبه من آلام وأمراض مزمنة تبعث الكلل والملل بالحديث الصحيح من رواية ذلكم الصحابي الجليل أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أوصني قال النبي صلى الله عليه وسلم لا تغضب وردد ذلك مرارا كل ذلك يقول لا تغضب وصية الرسول صلى الله عليه وسلم في رواية لهذا الحديث الشريف في مسند الإمام أحمد رحمه الله تعالى قال الراوي فالرجل السائل لما سمع من تكرار النبي صلى الله عليه وسلم لهذه الجملة قال فأدركت أن الغضب يجمع الشر كله نعم الغضب يجمع الشر كله ولذلك جاء أيضا وصف الغضب في كلام ذلكم الصحابي الجليل خليفة رسول الله صلى الله عليه وسلم أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه قال إن أول الغضب جنود ولا الغضب جنون الغاضب يفقد عقله حين يشرع في غضبه قال علي إن أول الغضب جنون وآخره ندم وربما كان العصب في الغضب والعياذ بالله عز وجل أدوك أقول وباوة أترى عليكم في àti àánú rẹ̀ ọba anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá anabi náà ṣe obìnrin ju àlùkìyàmà ọlọ́mọta kàwá náà fún mi wá. ibadallah ẹ̀yà rúfin ọlọ́run ara pàtàkì lọ́lọ́run àwọn anabi ọlọ́run. alayhimu salatu wa salam láti bẹ̀rẹ̀ wọn débi ìgbẹ̀yìn wọn anabuwa muhammad sallallahu alayhi wa sallam lójú òun lọ́lọ́run fi sọ̀gá gbogbo wọn. àràṣẹ pàtàkì lọ́lọ́run fi wọn anabi ọlọ́run òní kí wọ́n wá wo èmi àtiwọ́ tán kúrò níbi àwọn àrùn kan èyí dágbára ká àwọn àrùn kan bẹ lára adama. ẹgbọn lábẹ́rẹ́ ọ̀ràn ẹfun ní kápsù ọ̀ràn kódà bọjá tábìlẹtì kọjọ náà bẹ́ẹ̀ àrùn sì ni tani ó wọ àwọn àrùn yìí tán wọn làwọn àdábì Ọlọ́run àtàwọn tó jogún àwọn àdábì Ọlọ́run àwọn àdábì Ọlọ́run ti ṣe bọlọwọn bá ti rán wọn àwọn ẹni tó ń jíjí ọlọ́run lẹ́yìn àwọn anábì ọlọ́run náà alayhi salatu wa salam àwọn náà dákẹ́ gbogbo ń tí a fi mọ́ tá a fi là níbi àwọn àrùn tí mo ní wọn gbé yẹn lọ sí tuntun torí ẹ̀ yìí gbogbo ẹ̀ làwọn anábì ọlọ́run fi kọ́ wa o ìgbàgbé ní sọmọ anábì adama ni torí ẹ̀ náà láti fẹ́ rárá wa létí ní jùmọ̀ àtòkù ẹ̀rí náà àwọn àrùn ńláńlá tó ṣe pé ọlọ́run lọ́ máa yẹ lé ní tó tó ti dàrú. ọlọ́run lọ́ máa yẹ ẹ̀mí tó ti ṣòfò. ọlọ́run lọ́ máa yẹ obìnrin tí ó torí àrùn burúkú yìí tó dòpó. ọlọ́run lọ́ máa yẹ ilé ọlá tó ti fi lé yẹpẹrẹ látàrí àrùn ńláńlá yìí kí làwọn náà jàmá alùpàbọ̀m ìbínú wàláyà àwọn ńláńlá ni gbogbo ní tí mo kà kalẹ̀ fún yìí ọ̀pọ̀lọpọ̀ pilẹ̀ rẹ̀ ìbínú ni pàtàkì jùlọ ẹjọ́ tẹ burú jù ọ̀nà ìbínú pa ọ̀rọ̀ ayé ẹ̀jẹ̀ ọ̀tàn ẹnẹgbà wọn náà ẹnẹgbà ara wọn tó gúnra wọn lọ́bẹ̀ ara wọn tó dálé ara tó dáná sunlé ara wọn ara wọn tí wọn tó yẹn ńlá di ẹni tí ò ní látàrí ìbínú. ntẹ́bi mà tó fi mà pé bí àrùn yìí bá ń bẹ o àti sunna anabu muhammad sallallahu alayhi wa sallam ibi tí wò sàn sínú wa àmọ́ lọ́ọ́ mọ̀ fáwọn ńlá mi sínú lójú ayé anabu muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan fi lé kọ́nà ọwọ́ abá anabu muhammad sallallahu alayhi wa sallam kọ́lá ya rasulallah awsini ó ní wà nábì kí mo bá wa ní pé mo nídìí kan counsel mi mo nídìí ọ̀sọ̀rọ̀ yẹjú fún mi gbà mí mọ̀ràn tí wúlò fún mi láyé àtọ̀run mi. kí là nẹ́bí fi dárákùnrin lóhùn ìjọ yìí gbólóhùn kan náà ni. قال النبي صلى الله عليه وسلم لا تغضب النبي ندوى ما بينو ìbínú ìbínú ọdọwọ rẹ arákùnrin yìí retí pa ńdájọ ó tún wí mí kọ́lá rọ́ọ̀wì farọ́ dada mìíràn arákùnrin yìí pé àní ẹfun mi mọ̀ràn níta ńdájọ fi ń da lóhùn náà ni pé láàtàkù láì má yẹ ìlà ẹgbà mi mọ̀ràn láàtàkù má dùnú. arákùnrin inú rẹ̀ wáyà lè má mi Ahmad wọ́n ní látàrí bá ńdájọ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ni ń jẹ́ ọgbà mẹ́màrà tí ń rí fíjì má bínú bínú dọ́wọ́ ẹ lọ́ọ́bì bínú lẹ̀ bẹ́lòmíì bá ń bínú lórí ntí ò tó nǹkan kan gbogbo ntí ń bẹ láyé ò tó nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọ̀gbọ́n bá nẹ́bi ti júwe ayé yìí law kanat ad-dunya tusawi 'inda Allahi janaha ba'udatin ma saqa minha kafirun shurbata ànábì ní bọ́bá ìkéde ayé sẹ́yìn ńlé tẹ̀ ń para yín tẹ̀ ń búra yín tẹ̀ ń sera yín nítorí ẹ̀ yìí bọ́bá ikó tó nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ni bọ́bá ikó ṣe déédéé abalẹ̀ ẹ̀gbẹ́ kan nínú ìyẹ́ ẹ̀fọn mélòó lẹ̀fọn dáa tó ń fa abala ìyẹ́ rẹ̀ kan jù é ànábì báyé bá tó yẹ ẹ̀fọn kan ni kọ̀yẹ kí mùsùlùmí kèfèrí èèyàn gbajú òsín lọ́run ọlọ́run ọba ti gba aláyè kóró méje ẹ̀ka mọ́ láyè àmọ́ yóò tó nǹkan kan òun ó kùn kọ́dà kó jẹ́ kèfèrí náà anábìlẹ̀ ń dẹ́sẹ̀ mọ̀ pélé ayé yìí nǹkan díẹ̀ àlùkìyàmà ni ó léjú ọ̀pọ̀lọpọ̀ bínú ti ń dalérú ti ń dọ́tẹ̀ ti ń dógun lẹ̀ yìí látàrí ìjọ yìí látàrí nǹkan ayé àwọn ẹlòmíì wọ́n para wọn lórí pé obìnrin kan yìí náà làjọ fẹ́fẹ́ àwọn méjèèjì bọ́sálì kìyàmà eléyìí wà lọ fẹ́ lòmíì lẹ́yìn wọn ń gbádùn ayé tiẹ̀ bí ó ti rí nù òun làlè má mọ àlíyọ rọbí ọlọ́ọ̀hún àná àlíyọ rọbí ọlọ́ọ̀hún àná ní iná àwọlẹ̀ lọ́bọ̀ bìjù nù ìbẹ̀rẹ̀ bínú ìgbàlẹ̀ yẹn yà wèrè kò ní màá ti ń ṣe máa gbogbo ẹni tí ń bá ń bínú ní bínú àbíjú kò sí làákà ìmọ̀lára rẹ̀ nígbà tí ń bínú ni ojú rẹ̀ bá wá wálẹ̀ kankọ́ ààrẹ ni ó ti gún yàn lọ́bẹ̀ tán tí wọ́n á gbé òun sì mà ní ọmọ ńgbà tí làákà yóò sí máa ń bi ìbínú alimami aliyu ni wa afirahu nadamu kò sí ti gbẹ̀yìn ìbínú àfàbámà àbámà tí ìwà àbámà yìí nínú àwọn aṣáájú wa alimami abdullahi ibn al-mubarak rahimahullahu ta'ala ẹnìkan wá gbé ibn al-mubarak njọ kan náà pé ijma' lana al-khuluqa fi kalimatin wahida ìwà dáadáa bí ẹ bá fẹ́ jó ń wá abẹ́kọ̀ summarize ẹ̀ wa in just one word or one sentence ọ̀rọ̀ kan wọ́n bá ṣe é ṣe pé bí n bá ti sọlé yìí fún ọba ọba ti gbọ́ ìwà rẹ̀ ọ̀dà. ọ̀làbùnà mọ̀bára kìtàrù kò lùgàdọ̀ tẹrùkú àlùgbàbọ ìbínú lẹ bọba fẹ kí wà yọ dáa ìnáwó la mọrọ dùnà bọ àrùn ńlá ni o ò nà àrùn bínú ẹlòmíràn ọmọ rò nísìnyí bá a ti ń wuyi pé èyí ó ṣe wá rí ntí inú bí yẹn tí ò ní bí ẹnì kó o kó o ní rí bínú àmọ́ gbọ́ntàn nẹ́bí wí fún ọ sallallahu alaihi wa sallam. قال النبي صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة ولكن الشديد من يغلب نفسه عند الغضب أنا بني نباني من يقول لنقرا وأن يقول لله يا ملك لنقرا ليس الشديد بالسرعة أنا بلا نقرا لأن يقول لنقرا لوري ميري نقرا جنوبي بيتو وأجبيني ولو لنقرا ẹnìkan ọ̀pọ̀ onírin tí ó bí ọ nù àmọ́bi tá a ti tẹ́sí agbára rẹ wò ímánì rẹ wò òun ní bọ́ọ̀lù ó ti ń pa ìdínú rẹ mọ́ bọ́ọ̀lù ó ń gbé mi òun lọ́lọ́run fi ròyìn gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ nínú Al-Qur'an al nínú ròyìn dáadáa tẹ́mi pẹ̀lú rẹ gbọ́dọ̀ gbìyànjú ká wà nù wọn wal-kāẓimīna al-ghayẓ wal-'āfīna 'ani n-nās wallahu yuhibbul muhsinin ọlọ́run nínú ròyìn àwọn ẹni ẹ̀mí ọlọ́run al-kaazimina al-ghayza àwọn tí wọ́n rí ní tí wọ́n ń bí wọn nú wọ́n wá wò pé gbẹ̀yìn bínú yóò ní dáa bí wèrè ní bínú ń pilẹ̀ ní ọgbẹ́yìn ẹ wọ́n wá gbé ni ọkọ àtìyàwó kódà gbẹ ń tọ́fà ìbínú tó pé wọ́n wá gbéra wọn wọ́n fi wá dé kóòtù kódà wọ́n ń dájọ́ ọkú fẹ́ lòmíì pọ́páyàwó rẹ̀ wọ́n ń dájọ́ ọkú fóbìnrin míì pọ́pọ́kọ rẹ̀ kódà ó lè jẹ́ pé ibi tó gbé kóòtù sí wọn ọ̀dà o ẹ ibi tẹ́mi ó gbé sínú ẹ̀yìn náà gbé sí ibi tó bá wù yín èmi lọ ń sọ báwọn sí ìgbèrè nù ìpìlẹ̀ rẹ̀ nù ńgbà ọba wa ṣe ní tí ó ṣe tán láì sí làákàyè wọ́n á fẹ́rù hùn nàdà ńgbà ọ̀la ni ọmọ wa kábàámà ẹ̀dá kan jàmá mùsùlùmí kò sí nínú wà téèyàn máa fi ròyìn ara ẹ̀ bọ́ọ̀ bá ń tan rẹ̀ ẹni ara rẹ̀ tàn já ìbínú yìí náà lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ mi ọlọ́run yìí ṣe bínú fún yẹn gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ṣètọ́ ni wọ́n máa gbé sí wa lẹ́mìí tá a máa fi dunra wa nú wọ́n ti mọ ẹlòmíì níbi wọn ní fámìlì wọn ládùúgbò wọn àtàwọn alájìnnú ẹ sáfi wọn lẹ o ńgbọ́ bá tutù lára wọn ta ni wọ́n wí báwọn fún bí ẹ bá ta sí èrè ńgbà wọn bá ti rí i pé bínú pọ̀ ẹlòmíì ńgbà wọn bá ń bẹ̀ pé ó tó ńgbà wọn lẹ̀kẹ̀ burúkú wọn mà wá wù nù ara ṣe táwọn anábì ọlọ́run wá ṣe lára èmi àti wọnú o olùwọ fẹ́ràn bínú o ìdí ń jáde ìgbẹ̀yìn bínú àbúrú ni òun ni sọ̀hábì anábì sallallahu alaihi wasallam dáńdẹ́gbẹ̀ ń kìlọ̀ fún pé láàtàgò bọ́ọ̀bù. قال فإني رأيت الغضب يجمع الشر كله wípé gbogbo ti ń já burú bàbá mà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló kó sínú ìbínú torí náà ẹ̀dá fún jàmá mùsùlùmí ọ̀dọ́wọ́ èmi àtẹ̀yìn àrùn ńlá ni o wọ́n ti fi bínú fọ́lé ọlọ́run mi pẹ̀lú ní mẹ́sálásí lórí ìbínú tá a sì máa ń tọ́lọ̀ ń fẹ́ kìlọ̀ ńtọ́lọ̀ ń fẹ́ pẹ̀lú èmi pẹ̀lú rẹ̀ òní pé kọ́dà bàbá rí ti òbí wa nú òtún gbọ́ bọ́lọ̀ ti wú ń bò mí ni. fa idha alladhi baynaka wa baynahu adawatun ka annahu waliyyun hamim wa ma yulaqqaha illa alladhina sabaru wa ma yulaqqaha illa dhu hazzin azim. ọlọ́run láwọn tí a ta ṣe rọrùn fún bẹ́ẹ̀ tá kẹ́ wọn dé bẹ́ẹ̀ tí máa nì a kọ́dà bọ́ bá rí wọn pẹ̀lú ẹni tí ọ̀tá ń bẹ láàrin wọn òórò pọ́rí ayò wọn àwọn náà rí inú tí wọn ó bí wọn gbé mi nítorí nǹkan ni bọ́ torí gbogbo torí torí tọ́lọ́hún tó ní ọmọ gbinú torí ìtànẹ́bì tó kìlọ̀ mi àti wọ́n àmúlùwà ni máa yọ lọ ha iná sọ̀bà ẹnìkan ní ní ẹni a bá sì ṣe báyìí aa ọlọ́run ló kó èrè ń jẹ ńlá ọlọ́mọta jẹ́ ní àtẹ̀yìn ó jẹ́ èrè ń jẹ tó pọ̀ ní ayé àti lálùkìyàmà aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa lisa'iril muslimin astaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوكف الوباء وليك في لما سابا وسلكم كأسجة فالنبوى محمد صلى الله عليه وسلم وكاري بقى ورالي النبي أتوى صحابي ري أتوى بنجمان تيلي النبي نا يوبي لجوبي القيامة olùwàmáyọ àwa náà kò nù wọn o Allahumma àti. lórí ọ̀rọ̀ bínú táǹkì lọ fúnra wa pé mùsùlùmí nínú tí wọn gbọ́dọ̀ máa yàn máa wọ́n tó bá jáde wò fún lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́wọ́ yọ kó lọ́rọ̀ rẹ̀ nínú tá wo ìbínú sàn òun làdúrà á padà mẹ́nu débẹ̀ ọba ìpàdùn àǹtí ẹgbàdà fún mọ́ra sàdùà nínú tó lè máa bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́ọ̀ òsì nìkan bí kọ́ ọmọ abẹ́lẹ̀ ńkọ́lọ́ ń yà á yà ọ́ kọ́ yà bínú náà yà ọ́ èèyàn gbádùn ayé ni ọlọ́run máa yé àwọn èèyàn lónìí ẹ lọ́ọ́ bí àwọn tọ́jẹ́ expert lórí ọ̀nà psychology àbáwọn tí ó jẹ pé nípasẹ̀ ìtọ́jú àrùn ọpọlọ lọ́sibítù làwọn wà ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ omi ìdálángànẹ́ tí wọ́n ń wò ó wọ́n sọ fún yín pé bínú àdúgbò. ẹlòmíì ti fẹ́lẹ́ọ̀pù àrùn tó di ti ń sìn tí wọ́n á lo oògùn bí ìgbà tí ń jẹun lónìí kò sí pìlẹ̀ rẹ̀ ju pé bínú pọ̀. kí ló máa nábì ádámà ń wá pa àwọn fúnra rẹ̀ oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run fi kìlọ̀ fún wa àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ọsà lọ títí ọ̀pá kíyèsí wa ó ṣe wá àti fún wa ọ̀kan tó lélẹ́yìí mo fẹ́ kà fún yìí gbèdébi mà bíbínú ti tóbi tó lé láburú ọlọ nàbí yìí sallallahu alayhi wa sallam la yaqdi al-qadi wa ní kọ́dà bíi bá yẹn yẹn bá dájọ́ ni ọ́ bínú bá ń bí ọ lọ́wọ́ mẹ́jọ kó lórí àgàbọ̀ fẹ́ dájọ́. àní inú tó lè fi kọlifáì yàn pé a ah, wọ́n máa kéwù wọ́n máa tẹ̀rí ọlọ́run wọ́n máa ń tọ́lọ́run wí àmọ́bínú yìí pọ̀ kọ̀lẹ́tọ̀ tí kò máa jẹ́ adájọ́ tẹ̀rí à. ànábì ní gbogbo ẹni tí ọba jẹ pé ó wà nípò adájọ́ kọ́dà bó bá yẹ pé tiẹ̀ ṣe pé ìbínú àbíjú àmọ́bínú ẹ̀kọ̀ọ̀kan ni náà ó gbọ́dọ̀ dájọ́ ńgbà tó ń bínú lọ́wọ́ ìbá wa ṣe pé ìbínú tó dáa ni ànábi ó lẹ́yìn ọmọ dájọ sẹ̀rí àbí bá ń bì. bẹ́ẹ̀ náà ni kódà bí yẹn bá ń ṣe wá sí bínú bá ń bí ọ pòsípònù jọ wá sí rẹ dákun. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ń jáde lẹ́nu ẹlòmíì ọ̀rọ̀ ọlọ́run ló lóun ọ sọ ọ̀rọ̀ ọ̀fẹ́ nu díẹ̀ ló kù tí ń sọ nígbà tí inú ń bì. nínú àwọn ẹ̀kọ́ tá ànábi kọ́ wa lò sọ̀lọ́lọ́ àwọn sọ̀rọ̀ eléyìí náà làwọn àlùfáà wa ní kọ́dà ọ́ apply sí wọ́n tó ń kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹlòmíì tíjà ni màálìmù ni ó ti nà má débi pé ojú ọmọ mi fọ́ kí ló ṣe nǹkan kàkéwù dáadáa nǹkan sàtáímẹ́ǹtì lẹ́yìn ẹ̀ńkọ́ kọ́mọ̀rì nà má lóògùn ẹ̀ kọ́dà bí wọn náà bá já àbá òjò lùkọ́ mọ̀wọ́ kíláàsì kọ́ ọmọ bọ́ọ̀ bá ń bínú lọ́wọ́ aburú ni gbogbo ẹ̀ bí ọba jẹ́ bí alẹ́bí òní ti wá lọ torí náà ẹ̀dá kan kọ́dà bọ́ jẹ́gà ẹ̀kọ́ sẹ́ náà tọ́ǹkọ́ máa ń sẹ́ njẹ ọyẹ wọn fi nà yẹn nírin iṣẹ́ ibi iṣẹ́ táwọn ẹlòmíín fi ń kọ yẹn ó ti kó bọmọ mi sọsọdà aláàbọ ara títí ìgbésí ayé rẹ̀ torí ìbínú ìbínú tó gbé bẹ̀rẹ̀ rẹ̀ bí wèrè ni ìgbẹ̀yìn rẹ̀ kí ni àbámọ̀ ni ìwà àbámọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́run kọ́ mọ́tò àwọn èmi àtẹ̀yìn sàn níbi àrùn ńláńlá yìí o amẹ́dàkọ̀ ẹ̀ lọ́ mọ̀ dábàá ní kí lára ń tí ìsìláàmù fẹ́ wò lára mùsùlùmí òun lè bínú o dípò pàwọ́ ààrẹ nìkan tí ọmọ wa fi ń yan gàgbé àà òun yẹn ní nǹkan mi àfi bínú náà à àrùn burúkú ni o bọ́ọ̀ bá mọ̀ tẹ́lẹ̀ la ké fún ọ ọ̀rọ̀ ọlọ́run yìí o lásàlẹ̀ yìí fún ọ Muhammad sallallahu alayhi wa sallam yìí ẹni ọlọ́run bá wá fi àdánwò yìí kàn ara anútọ́lọ́run fa nẹ́bí ṣe fún wa sallallahu alaihi wa sallam kódà nẹ́bí òtún sáláì júwe oògùn bínú fẹ́mi pẹ̀lú rẹ̀ èmi náà sọ fún ọ ní mímbà yìí tọ́lọ̀ mọ́tàdé ó wúlò fún ọ kó wúlò fún gbogbo wa náà lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọn ni istagbara rajulan. فغضب أحدهما استحمر وجهه وانتفخت أوجاجه فقال النبي صلى الله عليه وسلم إني لأعلم كلمة لو قالها لذهب الذي يجب قالوا يا رسول الله وما تلك قال أعوذ بالله من الشيطان الرجيم wọn làwọn méjì kan ń búra wọn lójú ayé anagba muhammad sallallahu alaihi wa sallam ìwọ rí báyìí èmi náà ò rí bẹ́ẹ̀ wọn náà rí bẹ́ẹ̀ ìpìlẹ̀ bínú náà nù anabi ni wọn là anabi wa wọ kan nù wọn ẹsẹ̀kẹsẹ̀ ojú ti pọ́n kódà bẹlòmíì bá ń bínú bátẹ́gùn bá fẹ́ púpọ̀ jù yóò sùúrù bẹlòmíì bá ń bínú ìdákùn wọn mà wá rọ mi lé lérí ìbínú yìí náà làdánwò wọn àdáwò burúkú ni fún mùsùlùmí tí wọ́n máa ló ń bínú ọ̀dà o. al-ghadabu yajma'u sharra kulla gbogbo aburú nìbínú lè lítò. anabuwa muhammad sallallahu alaihi wa sallam wa ara arákùnrin yìí ojú pọ́n gbogbo ara ń gbọ́n nítorí kíni anabi ni inni la a'lamu kalimatan mo sì máa ń o bárakùnrin yìí bá wí gbogbo ń bí ní yóò kó lára ẹ̀ nǹkan fọwọ́ bá a nù ọlọ́run ó wò sàn àwọn sọ̀hábẹ́ ní kí ni nǹkan náà anábì ní kó pé a'udhu billahi minash shaitani rajim. lákùn ògùn ńláńlá nù látọ̀dọ̀ ẹni ọmọ ẹni ọlọ́run fi rán ẹ̀nẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam. ìbínú gbé ọkọ síyàwó ó gbé yàwó sọ́kọ. kódà láàrin bàbá sọ́mọ àti bàbá tó pọ̀ torí ìbínú náà ọmọ yóò gbọ́rọ̀ náà kọ́ wá la àlìkìyàmẹ́ lògùn ẹ̀ lákòóńjọ́ ti bínú bá dìde sí ọbí ta láǹgànà rántí nǹkan nàbí wí lóògùn yìí o ara ń tá a fi mọ̀ pé mùsùlùmí gidi ní ọ̀nà sọ pé àárín òru mi lẹ́ ẹ̀rẹ́ ṣètò ọ̀nà. nínú hadith mi anabuwa muhammad sallallahu alaihi wa sallam oríṣiríṣi ọ̀nà lànàbí fi júwe ògùn bínú fèmí àdìwọ́ kọ́dà practically yàtọ̀ fẹ́ ètò òwì lẹ́nu anabi tún kọ́ ní nǹkan mìíràn. قال النبي صلى الله عليه وسلم ẹni ìbínú bá dé síbi tí dé sí wọn anabi ní إذا كنت قائما أو إن كان قائما فليجلس bọ́ba ẹgbẹ́ ìdúró níbínú ti bọ́ ọjọ́ kò. وإن ذهب الذي يجده وإلا فليضطجع النبي ní bó bá jókòó torí pé ojú rẹ̀ wálẹ̀ ìbínú ni lọlẹ̀ alhamdulilah bí ó bá lọlẹ̀ Ànábì ní fẹsẹ̀ lélẹ̀ sallallahu alaihi wasallam. wọn làwọn àlùfáà túmọ̀ rẹ̀ débi pé máa change position rẹ̀ ibi ó ti ń bínú lọ́wọ́. ìyàwó rẹ̀ lóyún obìnrin ìwọ náà lọ bẹ́sẹ̀ ìyàwó wa ń yọ orógùn ọkọ ń yọ ọ̀bẹ torí kíni sílẹ̀kùn jáde níta nàbí ń wí fún ọnu alábi táwọn àlùfáà tún sínú yípo sísẹ̀ rẹ padà bọba wà lórí ìdúró jókòó bí ọba lọ ọ̀fẹ̀gbẹ́ lélẹ̀ bí ọba lọ jáde ńlẹ̀ nígbà tó ọba fi dé ṣètọ́ ni ó kú láàrin yìí ara ń tà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam máa ní tó ṣe fún wa wọn náà lè máa lò ó ìbínú ọ̀dá o fa inna awwala al-ghadabi junun wa akhiruhu an-nadam. ìsọ̀lá káyìn ní bẹ̀rẹ̀ bínú àbámọ̀ ní ìgbẹ̀yìn inú ogun tá a nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam kémi àṣewọ́ mọ̀tìmẹ́nu bàálẹ̀ kan òun làdúrà ìbínú tó ń téèyàn bẹ lọ́hùn sí bọ́dà tí wí fáwọn èèyàn gbé ẹ máa bá ń bẹ lọ́hùn kọ́ lọ́wọ́ yáyà ní àbúláyò bẹ́ẹ̀ ọlọ́jọ́ jẹ́ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdúrà anabi yìí máa ṣe kàna nabi yìí sallallahu alayhi wa sallam yaqul allahumma inni as'aluka qawla alḥaqi fi lɣababi wa riba allahumma inni as'aluka qawla alḥaqi fi lɣababi wa riba. anabi a máa bẹ lọ́n pé wọ́n lọ́n bó tilẹ̀ wù kọ́ jẹ́ gbogbo onójú àdámọ́ ọmọ nìyẹn tí ò lè má wà lẹ́kọ̀ọ́ kan ọlọ́mọdé ń sọ̀ǹtọ̀ ọ̀fẹ́ lẹ́nu ẹ̀ ń bínú ni àbínú mi ń dọ̀ nínú àdó ànábì ànábì fi ń yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ń ti ń jáde lẹ́nu oníbínú ọ̀dá òun náà sọ ọ́ tán ni wọ́n máa ẹlòmíì ọtí ayé fóònù ti pọ̀ torí náà ẹ̀dá kan jàmá mùsùlùmí mo ní àwọn àrùn kan bẹ ọ̀rọ̀ ẹrù lọ dúdú ọ̀ràn o níbi alukoraani àti sunna ni ìwòsàn rẹ wà ara àwọn àrùn ni òun làrùn bínú o ògbóǹtì bínú bá wọ àbúrú ní gbẹ̀yẹ torí náà ẹ̀dá kan ẹjẹ́ agbìyànjú ká nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti kọ́ wa bọ́ ọba jẹ́ rí ní tó bí ọnú máa gbé mi ládàá ló fi gbà ọ̀rọ̀ mọ́ṣáláṣí ọ̀rọ̀ nìkan kan wà bẹ́ẹ̀ gbogbo eléyìí tó ti dàrú nítorí ìbínú gbogbo mọ̀lẹ́bí tí ò ṣe pọ̀ mọ́ nítorí ìbínú gbogbo ẹni ó ti tó ti da láàbò ara nítorí ìbínú ọlọmọsá ṣàwùsọ fún gbogbo wa ọlọmọsá dóore padà lẹ́yìn gbàtà burú ti wọbẹ اللهم انصر من نصر هذا الدين واقبل اللهم من خذل الاسلام اللهم انصر اخواننا المضطهدين في كل مكان اللهم انصرهم على اعدائك اعداء الدين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك محمد صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على أعدائهم نصرا عزيزا اللهم أرنا في أعداء السنة عجائب قدرتك اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنك على كل شيء قدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين